السلام عليكم ورحمة الله وبركاته Adúgbẹ́ sọ́nà ọ̀hún, ọba ọba tí ó ní ìyí, àpòlókún àbá àrẹ òwàtà ààrẹ lórí kó náà lórí òjìlọ. Ó jẹ́ lè pé o nìkan náà ìjọ ti fọ́ sí lóṣogbo òtọ́fẹ́lò ní. Mo jẹ́ pé Allah ta'ala lọ́nà Nabi wa Muhammad. Sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àtàlá yóò ó máa jẹ́ Bashira wa Nabira olùkúni ní oòjò máa pé gbogbo ẹni ó bá ṣe tọ́lọ́ tó gba bàná bí àrìjánà ìwà ó sì kí lọ dàgbé ìyà àrìjánà náà ní jáhànnámà ọwọ́ àwọn ṣíwá lọ́wọ́ jáhànnámà gbogbo àwọn tó wá kọta náàbí kí àtọ́lọ ọlọ́run kó máa bá ànábì náà ọ̀rọ̀ ọgbọ̀n adé wàhálì wàtọ́lá àwọn alẹ́ rẹ̀ tí wọ́n máa pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí ó bá dùgbà tí ọlọ́run ọmọ ọlọ́run káàkiri ní àtàkà yìí lẹ́yìn ilé àti àwọn ní kíkí èyí tó bá gbogbo ìgbà àjá òun ṣe tí mo wí pé Assalamu alaikum wa rahmatullahi الله وبركاته وعليكم السلام يا الله أن الله الله Àtòrí àjẹ́jẹ́ náà rẹ̀ tí jálù láríkà tó máa bá gbogbo àti ìrìnlẹ́ láti sàárà àwọn yìí pẹ̀lú ìyọ̀dọ́ ọlọ́run àti ìrànlọ́wọ́ ẹ̀ a máa tẹ̀síwájú nínú tàbí ìtòní ìta ti ń bá bọ̀ lánàá ó tẹ́jú tí wọ́n ti sáwùpà náà là ń sàlàyé rẹ̀ lọ́wọ́ áyà ẹlẹ́ẹ̀kẹrìnléláàádọ́rin ninety four lórí ta mẹ́nu lé. Adé ti kọjá ẹ̀ka áyà ninety six ibi tó ta ti fẹ́ bẹ̀rẹ̀ ní ayé ẹlẹ́kẹtàdínlọ́gọ́rùn-ún ìṣẹ́gun àmọ́ nígbà tá a ti ṣàlàyé ọ̀rọ̀ wa ya lọ sí tó béèrè mọ́ ṣíṣàlàyé díẹ̀ nípa ayé tó lè rò sí tàbí sọ sáwọn àǹfààní kan bẹ́ẹ̀ tó yẹ ká jẹ a máa sàlàyé ìtumọ̀ ayápò ìwò sí ṣókí tàbí díẹ̀ lánàá ayápò ìwò sí ní sura 2 ayápò ọ̀rẹ́dà 55 sura tó lè gbàgbọ́rọ̀ sura ẹlẹ́ẹ̀kejì aya ọ̀pàdéwúgba ó dé márùn-ún ìyẹn ní gba 200 ó lé àádọ́ta àti márùn-ún lónìí pẹ̀lú òkú ọlọ́run àti àtìlẹ́yìn ọlọ́run náà a máa nà ní pẹ̀lú àtìlẹ́yìn àlájú a máa tẹ̀síwájú láti mú àwọn àǹfààní tí mo sọ pé ní kí àtún náà láti mú pàtì ní ṣáríhù ìsìnlẹ̀ muslim ní àtàrí kìtàbí wàtúnnàtì شرحه أبو مسلم مجدي بن عبد الوهاب الأحمد ركبات القرآن أبو مسلم مجدي بن عبد الوهاب الأحمد بابا مسلم سورة وجه مجدي أو عبد الوهاب الأحمد ونهوا وعلقوا عليه بقدر الله تعالى ẹni tí ó ta tó wá ṣe correction ní ẹ̀là tó ṣe táwọn ẹni tó kù gáàdà láti ṣe tó tún wá jáwé sóbì bá pa ìfìṣàlàyé wọ́n ní bàbá tí ó kọ sí àkáǹpé ní ṣíṣù lè mọ́ ìṣe ìgbàgbà nípìnlẹ̀ fáwọn kábà tàbí jàkárì kí làyẹ̀ ọlọ́gbà àgbàríkà ti pọ̀. Tòkó ní tí àwọn ibi ló ṣe ó kàn rọra yọ nínú ìmọ̀sílì ẹnu ẹ̀. Òun ló kọ sí àyè. Ìgbà tó rí pẹ́nìkan ṣe ṣẹ́ríwò ẹ̀ ìyẹn tó ṣàlàyé ẹ̀ nǹkan tí òun kọ́ òní kíni òní tó gbà lérò olẹ́nìyàn náà na orúkọ afọ́ àti sa'id bọ́nà àìlè bọ́nà wàhá alẹ́kọ̀ọ́tọ̀ọ̀ní bọ́bá ọlọ́run láhú wà ní wàhálà ọlọ́run ṣàánú wa dáhùn nínú àìsàn olàwà gbogbo ìwé ìtọ́wọ́ mi jáde أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذوا سنة ولا له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يقوله حفظهما وهو العلي العظيم الله تعالى nínú àyà yìí àyà ẹ̀kan ni àlọ́dì náà ní ààbọ̀ wùlẹ̀ àyà àyà tó ṣe kò ti tọ́jú òrùlá omi ọba tó dúró fún ara rẹ̀ tó dá tí ó ti gbogbo tí ó olóṣìṣẹ́ gbogbo kàtó. Ìyẹn ni fún alábòjútó gbogbo ẹ̀ lápápá látà gbogbo ìsinà tó ń wọ́lá lọ. Ògbé kì í ta ọlọ́run bẹ́ẹ̀ sì orí ìlú Èyí tó gbé kì sùn. Làwọn máa fi sàmàwá sí wọ́n máa fi làmúkí ẹni máa ní sàmàwáàdì gbogbo nǹkan tàbókò tàbéyìí kéde ti ń bẹ nínú sánmà méjèèjì wọn lọ áàpì àti níbẹ̀rẹ̀ méjèèjì. máa ń gba lẹ́bí yashpa ìjà máa ń gba lẹ́bí yashpa ó ìjà sálẹ́ni náà tó lè ṣiṣẹ́ lọ́dọ̀ ọlọ́run ìlà bìbí nìyí láì bí ọ̀dà ọlọ́run pé ó ṣípẹ̀. Ìfẹ́ tó lè ṣípẹ̀ lọ́dọ̀ ọlọ́run àyàfẹ́ rí ní pẹ̀lú àṣìlọ́ wọn ni ọ̀dà yìí. Ìyá ìdámù máa bẹ́ẹ̀ na ìdí yìí kó mọ tí ń bẹ wájú tó wá wá máa kọ́ ní lọ́wọ́ nípa ẹ̀dá rẹ̀. Wàlá yọ̀ ṣe ìtúnwọ́n láti ṣe é من علمه إلا ما شاء لا يحيطون بشيء ẹnikẹ́ni ò ní ní àmọ̀ǹtán nípa ọlọ́run ẹni yòóhì àhápọ̀ yòóhì tí kéèyàn lọ kí káàkàn ní jẹ́rẹ̀ àhápọ̀ yòóhì tù kéèyàn ṣe kí ni kéèyàn lọ kiri káàkàn ní jẹ́rẹ̀ ọlọ́run ẹnìkan ò lè ní àmọ̀ nǹkan nípa ọlọ́run àti ìmọ̀ rẹ̀ ilá ìmọ̀ ṣà àbí tó bá fún ìyàmọ̀ nìkan ní ó mà wá á kò sí yóò sàrà wá àti wà láàpù kò sí yóò ọlọ́run àgá rẹ̀ bá àṣàlàyé lánàá pé kìí ṣe pé mi ń jókòó ó bá yòókù sánmà àti ilẹ̀ lọ wà láyà òjò rúùrù náà ṣíṣọ́ sánmà àti ilẹ̀kùn ní kò dábà lága òkú òmìnira kankan bá wàhúwà ní àìlè ìyọ̀nà ọ̀gbìn òun ní àdà àìlè yìí ọba tó ga àlàọ̀gbìn ọba tó tóbi gíga mi tí ó fi ọlọ́ọ̀ta ìlú ìgbésẹ̀ dá gbàtí àlẹ́gbẹ̀ ìtumọ̀ kó wà ní àwùwáyú wà ní àfihàn wà gbọ́ ìlú wà ní àlẹ́bí ló wà ní awúwálù adúláàdì lẹ́yìn sàkọ́bì láwùṣe ọba àkọ́kọ́ lọ́lọ́ sí nǹkan kan ò gbá wájú ẹ̀ wà ní ààfìrú adúláàdì lẹ́yìn sàbáàdà òṣè ó ní ọba àkẹ́yìn tí nǹkan kan ò tí ò sí nǹkan kan lẹ́yìn ẹ̀ wà zọ́ọ́lírú adúláàdì lẹ́yìn sàbáàdà òṣè ọba tó hàn èyí ẹni tó ṣe wípé àbí èyí tó ṣe wípé kò sí nǹkan kan Gbogbo tí ń jẹ́ ìṣẹ̀dá creation pátápátá ìsàlẹ̀ ló wà. Áùṣì ọlọ́run wà lókè gbogbo ẹ̀ ọlọ́run wà lókè áùṣì. Lóbìnrin wà ní àlíyù kò síbi tó bọ́ọ̀lù yẹn bẹ̀rẹ̀ ga Tá ń ga ní ìdí tó ga dé ní oṣù ọlọ́run ọba lókè à nínú gbogbo nǹkan tàbátẹ̀lẹ́ nílọ́lá nípò láti ṣùgbọ́n níbi bíbẹ́ ìsàlẹ̀ gbogbo wa wà àwọn àbíìn òun náà tó eré ní ṣókí láti ṣàlàyé bí ẹ̀ lánàá àwọn afẹ́ jàǹfà nínú ẹ̀ alákọ̀ọ́kọ́

abúl mọ́ndìrì anábì ní yá azụ mọ́ndìrì ìrẹ́ bàbá mọ́ndìrì alẹ̀ mọ́ndìrì atẹ́bìrí ma ayò ayà tí ní kìtàbí láì má àkà àbọ̀ àwọn ayà tó há sórí nínú kùránì torí pé nínú àwọn fòfáàs àwọn tó wá kùránì ní Ubay ibn Ka'b wà ó wà nínú ẹ̀rọ fà nínú àwọn sàábé tó wá kùránì pé láti bẹ̀rẹ̀ dópin ogun báyìí gbọ́nù káà nínú ẹ̀rọ wa olóúnjẹ àbúrú mọ́ndé mo rò pé anábì wa ń béèrè pé má a kà èyí tó fi há sórí yẹn tí ní kí náà kàrà ló tóbi

ló mímọ̀ jùlọ nípa ẹ̀ ayàwó ló tóbi jù ànábì tún bí pé ọ́pẹ́bírí ǹjẹ́ o ma ayù àyàtì èwo ni ayà ní kìtàbílà nínú tírà ọlọ́run ọba mọ̀ yẹn ha yẹn ààbọ̀ tó jù paul kò bá ìbùnú jẹ́ la ilaha illa huwa al-hayyul qayyum ó lọ sọ pé Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ní kọ́ọ̀lù tó wà ní fàdọ́rọ̀ bá fi sọ́bẹ̀rẹ̀ anábíwá ọgbà láyá wà kọ́ọ̀lù anábíwá sọ́bà ìpé wà lọ́ọ̀ì lìyáhà ìlmọ̀ ìtumọ̀ rẹ̀ lìyà níkàlẹ̀ ìlmọ̀ ni pé ọlọ́ọ̀bà lè jẹ ọlá ẹ́ ìmáànà lìyà lè ìlmọ̀ àníhàn lákà lìyà kúnà liya pé ọlọ́wọ́ bó sọ ìmọ̀ ọ tó fi wá di ẹni tí ó ṣoríire látara ìgbà yẹn ìdáná sí sọ fún yẹn tó ń gbà kọ́ọ̀lù eléyìí àlékún wá wà ní ọ̀rọ̀ àbúlé nínú ìwáyà ti musnad musnad bá ní al Ahmed ó ní ànábì wá sọ wípé wàlẹ́bí nafsu di ẹni tí Muhammad ń tani Allah yẹgbó gbọ́lọ́ ń gúra inna lè áàdì ilẹ̀ ààyà lisanan Aya tó so yẹn allah la ilaha illa huwa ó ní kan daju daju ń bẹ fún aya tó lè kùrì allah Allahu la ilaha illa huwa ahọ́n kan wàṣàfàtà daju daju ó tún ní ètè méjì tukọ́dísùlì mẹ́lìkà ìndàbà kìlì àṣì ahọ́n yìí àtètè méjì yìí ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ ń fòkó fọ́lọ́ ìndàbà kìlì àṣì ní ibi abẹ́ àlà àṣì ọlọ́run ní ṣàfọ̀mọ́ ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú ahọ́n kan tọ́lọ̀ ń dá fún àtètè ìyẹn làǹfààní àkọ́kọ́ kí láǹfààní àkọ́kọ́ òun ni pé àyà yìí ló tóbi jù nínú Quran ẹlẹ́ẹ̀kejì àyà yìí gangan tukọ́ bísù kọ́dá pàdé kọ́ bísù ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ níbòrò níbi àṣà ìyẹn àǹfààní àkọ́kọ́ tá a jẹ àǹfààní ẹlẹ́ẹ̀kejì o ní àdízi àbúhù máàmà alìbàáhìlì ó kọ rẹ̀ gangan ní sùdáyò bọ́nà àjìláàn sùdáyì bọ́nà àjìláàn radiyallahu anhu olóòsọ wípé anábìwá Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé man qara'a ayatal kursi maktuba lam yamna'u min dukhuli al-jannati illa al-maut lam yamna'hu lam yamna'hu min dukhuli al-jannati illa al-maut Ànábì ni máa ń kọ́rọ̀ ayatul kùrùsí, ẹni tí máa máa ké ayatul kùrùsí, dúbúrọ̀ kúlì sọ́lá gbogbo ẹ̀yìn irun tó bá ti kírun ọ̀rọ̀ èèyàn tán ṣúbì tó bá ti sálámà yóò fẹ́ ayatul kursi tó bá ti zúrì yóò ka ayatul kursi bó kí ásírì yóò ka ayatul kursi tó bá ti mágíríbì yóò ka ayatul kursi bó bá ti ṣáì yóò ka ayatul kursi bẹ́ẹ̀ ní í ṣe lójoojúmọ́ bí irun rẹ̀ márà nígbàjẹ́ ká mọ̀ ní kí àlẹ́bì ní mọ̀kùnjúmbà àwọn ẹ̀rọ ọ̀rọ̀ ìyàn kútìbà aléìkòmòsíyá tí wọ́n fi sí àṣẹ àwẹ̀ lọ́rùn èèyàn fún yín maktub tá a ṣe lọ́rùn èèyàn kìí ṣe tá àkọkalẹ̀ ní òtù sí o ṣe yá ní alìmọ̀fúrúdọ̀ mọ̀fúrúdọ̀ àlè anábìwá ní lánà ìyàmùnà kò sí tí ó di lọ́wọ́ tàbí tó lè di lọ́nà tàbí tó lè hánà min dùkúrì lè jánà pé kó mọ́ wà ìjánà ilá lè mọ́ àfikú ìtumọ̀ rẹ̀ ní pé tí ò tí ìjẹ́ ó wà náà àlìjánà ní kó wà láyé kò tí ìkù tí máa ń jẹ́ àtìrìkì sílà wọn ní gbogbo ẹ̀yẹ ìlú ìwọ̀n fẹ́ẹ́fẹ́ àtàrà àríwá ń délá àtàrà ìjọ ti lọ ní ìtọ́lọ̀ ti lọ́rọ̀ yẹn láti ṣe ní àá kò sí ra ẹ̀ àti ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ àṣẹ́jù anábì ní ma ń kọ́rọ̀ àáyátàlùkòrò sí yìí dúbúrọ̀ kúlì sọ̀láti màtúbàtì lẹ́yìn gbogbo ìran ọ̀rọ̀ ẹ̀yàn tó bá máa ka áyátàlùkòrò sí lámùyàmùná ú mẹ́gbòó lè jáná kò sí ti ń bí lọ́wọ́ tí ò fi ní wàá ní àrìjá ayé tó wà ní tó bá ti lé kú nínú àlìjẹ́ náà torí tó ló fẹ́ wà lè jẹ́ náà tó kírun ó ló ṣe fẹ́ rí kùrì sí ìkà lẹ́yìn irun ànábì ò sọ pé ti ń ké lẹ́yìn ni wọ́n ti sọ pé ẹni bá ló hàn kírun ṣẹ̀dírí wàhálà tó gbà yàtàrí kàlí sọ̀lá sí ìnásọ̀lá sálà tẹ̀ṣẹ̀kí wákàkó lò bí àrùkọ́ ti ha ọlọ́hùn yálé àánú tààrí kí ó wá. Yàrá iná sọ́sọ̀lá bá látàrí wátàkúrú fi àwọ̀kọ́ sí ha wátàkúrú fi àwọ̀kọ́ sí ha àwọ̀rù yàlẹ̀ ánà sáàrí kí àwọ̀rù yàlẹ̀ ánà sáàrí kí yàkọ́ yàtàrí jàndé ìjọ láti rí الله يلعن الصالحين اللهم يلعن الصالحين وقل لك واجوان يا قائما لصلاتهم يعصاني عن صلاته إن صلاة لا تشتكي Iná sọ̀lá dáadáa nàìjíríà wákàkúlò fi áwọ́kọ́ sí ha. Wàtàkúlò fi áwọ́kọ́ sí ha. Allọ́ òyàrí àmùkọ́ Wàdá òyàrá àmùkọ́ sí rí. Ó ní á tàrí nǹkan ní sọ̀lá pé kírun ìmẹ́sọ̀lá tálà ẹ̀ṣẹ̀ dájúdájú ìrún ó máa kíbò sí yóò máa lọ́gbọ́n wákàkú ìrìnàjò tí ìrún súbù ìbá ti tó ní súbù yóò máa ké tántántán tí zúrì bá ti tó zúrì ó máa lọ́gbọ́n tántántán ni ó máa ké Áfíríkà ti tó, oná ní dákẹ́. Tí mọ́ gírímì bá ti tó, ìbò sí ní ó fi bọ́nú, iṣẹ́ ìbá wá tó yóò mọ̀ pariwo pé, Olúwa Olúwa bá ní iṣẹ́ bí lé gbogbo àwọn tó gbé mi jù sílẹ̀ tí wọn ò kí ni, lé wọn jìnnà sí kẹrẹ yákọ́ ìmá nípọ̀lá gbogbo àwọn tó ń gbèrò wọn dúró tí ó ń kí lásìkò ìmọ̀lá dáadáa yóò máa lọ́gbọ́n yóò máa kígbe wátà gbogbo ìgbàtásìkò orun kọ̀ọ̀kan bá ti tó kọ̀ọ̀kan bá ti tó àṣùbà àìlà lásàrí mọ́gírí ìṣà ìrun súbò zoro asri mọ́gírí ìṣà ìran fàájírì náà ní jẹ́ ṣúgbọ́ zórí áfírí alẹ́mẹ́gbé wà lè ṣá wọ́n máa wí fọ́lọ́run aláhù ìrẹ́ ọlọ́run yàrí hámù máa bá mi kẹ́ kọ́ọ̀dì àwọn tó gbé mi dúó jẹ́ ń kí mi abálájọ bá mẹ́bí ní wo bá ti lè kékùnrin sí lẹ́yìn ìran ọ̀ràn yẹn kọ̀ọ̀kan kò sí tí ó dí ọ lọ́wọ́ tó fi tí ìjọba àlìjẹ́nà kò sí nǹkan tí ń dí ọ lọ́wọ́ tó fi tí wà lálìjẹ́nà torí kò sì wà láyé ni tó bá ti ń kú tààrà nínú àlìjẹ́nà ẹlòmíì wá béèrè pé ẹ ẹ ti ń pààyàn tí ń ṣẹbọ ńkọ máa ké kúrì sí yìí gbogbo tí ó mú ọ wà àlìjẹ́nà ni ó jẹ́ ó máa ṣe ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ọlọ́run sọ̀rọ̀ ìwọ́n rájú ayé sàmọ́ rájú abẹ́wọ̀ yunifásitì aláfẹ́ṣe medicine wọ́n wá ní cut off ní yunifásitì tó wà 310 ìwọ́n gba 320 tó ti yé wọ́n ní wẹ́n bá ní 320 wọlé ìwọ́n wá ń jó ẹnìkan ní ẹ̀ kí lè tí ìdè ibẹ̀ wọ́n ti gbà ọ̀nà pọ́ntẹ àwọn tí ó gbà yàn ní criteria ó ti wọlé ọlọ́ni kúrì sí ìlú lẹ́yìn irun kọ̀ọ̀kan ànẹ́bí ní ó ti gbé ọwà lè jẹ́ náà ẹnìkan lòun ágìw ta ló kọ́ mi tó fẹ́ fi ágìw ta ló sọ ń tà sọ ó fẹ́ mọ iṣẹ́ jọ̀gá lọ ni àbó fẹ́ mọ̀ wéjúwe you want to be more Catholic than the Pope báwọn ilé ìbò máa ń sọ nìyẹn ó fẹ́ ṣe àbùdà ju pápá lọ ní ó ní ìdíjẹ́ fi ń sọ bẹ́ẹ̀ torí pé gbogbo àṣẹ àgùdà ọwọ́ rẹ̀ ló wà in tó bá wí láṣẹ in tó bá wí lòfin ohun rẹ̀ ló wọ́n ọlọ́run lọ́dọ̀ wọn fún èyí rí ẹ̀ wò kò sẹ́ni tí ó yìí rí ẹ̀wò ṣùgbọ́n lọ́dọ̀ sí wa ò bá jẹ́ lè mọ́mú mọ́ta ò bá jẹ́ mú bí àgbáláyé ò bá sọ̀rọ̀ kan tí àyà kan bá ní òrí bẹ́ẹ̀ wọ́n ó kà sí ọ létí pé àyà ìpìlẹ̀ ẹni sí wọ́n ni wọ́n pé ìfọkúsọ lẹ́sọ àwọn tí ó sọ yẹn làwọn tí ó lẹ́kọ̀ọ́ àwọn tó sì pọ̀ nù èso ní mímọ̀ ìtì ààrù làwọn yẹn ń ṣe wọ́n pèpè ìmọ̀ mọ́ra wọn ní ẹni onímọ̀ ó lẹ́kọ̀ọ́ torí fọ́rọ̀ tó sọ yẹn tí wọ́n rò pé ráyà kan ó lè ti rí kó jẹ́ kó lálàyé inú tí wọ́n mọ̀ ìdí òun ṣe pé ah afun ẹ̀ asánà lọ ilé ìkó ìsàmójúkò fún ọlọ́run ṣe dáadáa fún yíò wàkí fàábí ilẹ̀ ààyà ó láyà yìí nígbàtẹ́ sọ báyìí yóò wà rẹ́rìn músẹ́ ìsọ̀yìn fàábí ilẹ̀ ààyà yóò àmà ṣàlàyé tí ó farabalẹ̀ yóò máa lọ nínú àìmọ̀kan ẹ̀ tó bá sì jẹ́ pé òun náà ṣìnà yóò wá dúpẹ́ lọ́wọ́ rẹ pé záàdàkàlọ́ ìlú wàí ọlọ́run sàlékún mọ̀ fún ọ àtọ́jú kòkò rẹ̀ di dáadáa yóò wá sọ pé àgbà ah, pọ́pọ̀ èyí tó ń sọ yá ṣìṣe ni ní tó sọ yẹn ni sọ̀hìn ìbò ló wọlé jiyàn torí pé wọn náà wá ẹ̀kọ́ ló fi wá ti ṣe pé o fẹ́ dójú ọdí ọrụ imam ṣàfi orí tó sọ náà nítorí bẹ́ẹ̀ ó dẹ̀ kọ́ kejì àbí àǹfààní kejì tá jẹ nínú ayá tó lè kòrò sí àmì alákọ̀ọ́kọ́ Quran ó ní ahọ́n kan àti èdè fi ń yin níbo tó níbi àrṣì ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ẹni bá ń ké ayá tó lè sí lẹ́yìn àwọn ìran ọ̀ràn kò sí tí ó dì lọ́wọ́ láti wà ní jẹ́nà àti bó bá ọlọ́run kó ṣe wá lọ́mọ àdìyàn nù ìyẹn nínú àǹfààní láàrin sí oní hadithi òbẹ́ ìkúnnù káàbùta sọlẹ̀ kàyẹ̀ òun náà tuntun mú àtúntún gba ọ̀dí wá gbogbo àmọ́ ọ̀rọ̀ ilé ó wà náà hákìm kò ní ronú gbọ́rọ̀gbọ́dé wọ́n sọ àwùlà àlìbáni tí sọ ìtàrgì wọ̀tàrgì ṣe kàlàlìbáni ló lálàáfíà nù kíra wọn sọ ihu tàrgì wọ̀tàrgì authentic tàrgì wọ̀tíra kan ní àtàrgì wọ̀tàrgì gbòrò tíra tí ń ṣe ni lójú kòkòrò títí tó ń dẹ́rù bá ní ń so ni lójú kòkòrò dáadáa ń dẹ́rù bàwá níbi àbúrú fún làwọn tí àwọn míì wá ń bẹ tí ò lálàáfíà àwọn míì lálàáfíà èyí tó lálàáfíà tí a fà ṣe tó kú tó ṣà tó ṣàlàyé ṣe kàlálẹ́bá ní ó lọ́rọ̀ ìta fẹ́ fún wa míì tó lálàáfíà bàbá wa ló ń bẹ nínú ànàbáì ṣùgbọ́n kìí ṣe súnà ṣéèkì ní ìsinádù tọ̀kùrá ní ìsinádù jẹ́kì ọ̀nà tí ó ń gbàgbà wá ọ̀nà tó dá ní ìyẹn pé kò lábùkù kí láti ń sí náà wúwá anna ubayi bùnùká àdín ubayi ìyẹn ni asaf kí ni mo pé asaf tí wọ́n pé gbà náà wọ́n mọ̀ ọ́ ìmúlò àdín asaf ni pé ó lè jọ́rọ̀ ànábì ó sì lè jọ́rọ̀ àwọn sọ̀hábà ó sì tún lè jọ́rọ̀ àwọn sáàbì òdánpẹ̀ ní afá afáàrù òbá ìgbọ̀nà káàbù lélẹ́yìn fàágbé fánàbí léèrè lọ́wọ́ rẹ̀ lẹ́nìkan wípé tó máyà tó tóbi ju kùránì ètò ha olówó ń sọ̀rọ̀ yìí kánà láhù jùrùnú mìntàmùrì jùrùnú mìntàmùrì ó ní jẹ́ ń pè ní jùrùnú tí wọ́n pè bẹ́ẹ̀ òrìta tí mo pè òrìta àwọn tá a wà lóko tá a ní kòkó ṣẹ̀gbé wọ́n máa ń ṣe ìkan tí wọ́n máa ń sá kòkó sí ìgbà míì wọ́n lọ sá ló sórí òkúta wọ́n tó ń sá lákún láwọn tó wá láti bí Ṣakí àwọn ọ̀nà òkè òkú òkè òkú bẹ̀rẹ̀ láti ìsẹ́yìn lọ bí a bá ti kọ́dọ̀ òjò látọ̀yọ́ kọjá Fáṣọlá ìyá àbejì Fáṣọlá tó bá ti kọ́dọ̀ òjò sẹ́yìn náà lọ sí èdè Ṣakí tó padà tó fi lọ sí ìbòní tó fi tún padà lọ já lọ rí mo rò pé ìmì láwọn òkè ìgbà náà kankan wọ́nyẹ́ kò sí kòkó ń bẹ̀rù ṣùgbọ́n ẹ̀gbẹ́ wà pákí gbàbúdá àwọn amọ́ ṣe láfún ìdíjẹ́ máa sáàtí òjò rí sáàtí ọ̀yọ́ náà lọ wájú bá ń kòkó ti wẹ́yìn mẹ́ àmọ́ pákí ń bẹ àgbàdo ń bẹ iṣu ń bẹ ibi tí ń sáà sí yẹn là ń pè lórí sá lọ́dọ̀ àwọn lárúbáwá kò sí iṣu lórí ìbárí ẹlọ́run kí ló dé ẹlágbẹ̀ẹ́ má bínú ẹ jẹ́ kí wọ́n ṣe gbogbo sí kíní wọ́n ń ṣe wọ́n ń ṣe táǹpẹ̀ ní tọ́pọ̀lá tọ́pọ̀lá wá látara táǹpẹ̀ ní wọ́n àwọn ẹlẹ́kọ̀ọ́sì ló kọ́ wọn tọ́pọ̀lá wọ́n ní ká rọra máa wọ́n ń wò pé kó mọ́ pọ̀ jù ń bẹ̀ náà ni tọ́pọ̀lá ẹ̀yìn náà ìwò bí jẹ́ ń gbé pò yẹn sí owó gan wọn ò tọ́jú ẹ̀ tó báyìí ẹ káre jàre bàbá ọlọ́run sàn ilẹ̀ sàn dáadáa tí wọ́n bá yẹ gbé pò yìí lọ ní ìsinsáàrí lò so ẹwọ́n bínú ẹjẹ́ kí wọ́n dẹ̀kọ́ sí jẹnẹrétọ̀ kí wó lè jàǹfàní ẹ̀ so economics ìsọ̀t ara ẹ̀sìn náà ni káṣọwó náà àbí à nígbà pé torí bá dẹ́wó epo lánàá ìjẹ́ parí 17,000 kìíní kan 17,000 ní ìsìn epo ẹ̀mẹ́ta náà ni ó lò 5,000 5,000 5,000 5,000 àbí 5 litre kọ́ láàárà sọ atúnrí lánàá mìíràn ti yé tá a rí lánàá tó rẹ́ lómi rò pa ti rówó túùlù kò yẹ ká bèèrè owó kankan mọ́ta fi parí àwẹ̀ rárá o 17,000 something la rí ní jẹta o ọjọ́ mẹ́ta péré ní ó ṣiṣẹ́ o ṣùgbọ́n tàná mi mọye ta rí ẹlẹ́wẹ́ kò tásí mọ́ kò fẹ́ kán mọ̀ kó yẹn pọ̀ ní mí mọ́ torí mi lọ wo ìwọ́n gbogbo ó ta pa lánàá náà bóyá lè kọ ẹlẹ́ kọjá ọjọ́ márùn-ún torí mo rí pé fowó gidi sí owó yẹn ó máa lọ bí 5 to between five and ten thousand. bọ̀ mí ìmọ̀ye tó jẹ́ so ọlọ́run ṣàánú wa torí bẹ́ẹ̀ naam naam látara bẹ́ẹ̀ kò bá ìfúnnù káà òun náà ní orí sáà àmọ́ kò sí ṣú nílẹ̀ lárúbáwá kò sí pákí tí ń pè gbágudá oníjẹ̀jẹ̀ kò sí ń bẹ̀ torí náà wọ́n èyí sálá fún ń bẹ̀ wọ́n èyí sì sálù bọ̀ kò sì sí kòkó ń bẹ̀ wọ́n èyí sá kòkó kí ni wọ́n wá ń sá wọ́n ń sá dábínù tí wọ́n ń pè ní làbídùn nílọrin lórí pé nínú èdè Yorùbá ìtumọ̀ rẹ̀ ni pé ìbí tọ́lọ̀ ní ká so pọ̀ ṣé kéje pé ló láàdánù rí ṣùgbọ́n wá ní làbídùn ṣùgbọ́n gbàtà ti gbọ́ àwọn awúsá tó ń pè dẹ́dínù èdè wọn ni ẹnìkan tó ní dẹ̀bínú dábínú ṣùgbọ́n lárúbáwá rẹ̀ gangan támúrù ní kí ni mo pé támúrù òní lábáńkì láhùn jùlọ min ó ní òrìṣà tó ṣe pé támúrù ní ń sá níbẹ̀ jẹ́bẹ̀lì ní ń sá níbẹ̀ fàkánà yẹn kù ṣùgbọ́n tó bá ti sá yóò rí pé ń dín kù ó yàtọ̀ sí èlùbọ́ láfún òjẹ́ tó tẹ́yàn bá sá lẹ́yìn yóò sùn kí èyí wà rí pé àlàfo àlàfo wà láàrin àwọn láfún irú ẹ̀kọ́ délé ó ṣàkíyèsí pé ń dínkù fáhàrọ́ sàú dáàtà lẹ́yìnlá lálẹ́ ẹjọ́ kan hárọ́sà ó wá lọ ṣọ́ jẹ́bínú tó ń sá yẹn níbi tí ń sá sí ó lọ kọ síbì kan ń ṣọ́ bí àwọn tó lè lọ ń waṣu wọn bàbá ò ní lọ lé títí aago mẹ́fà ń rọ̀lẹ́ ìgbà ní aago méje ó ti lọ lé láago mẹ́jọ rí ìjọ kejì wọ́n tún ti wáṣú ó sì ti jí lọ oko láago márùn-ún oko ló ti kí ṣúgbì àṣóòrù ló lè wá wọn ṣubú nǹkan bí aago kan òun ní ó tán tọ́ọ̀ṣì bàbá wa lọ jókòó lóko wọ́n lọ gbọ̀dẹ ọdẹ yẹn ló wá gẹ́gùn lórí igi nígbà tí wọ́n gẹ́gùn dé ẹran lóru ìjagun labí ti ń bọ̀ pẹ̀lú tọ́ọ̀ṣì ṣẹ́tùmọ̀ pé àwọn jagunlabi wọ́n èé tan tọ́ọ̀ṣì ilẹ̀ lọ wọ́n kàn ṣe pírí pírí bó mo ṣe mọ́ ìsáàsì bó lẹ́yìn náà ṣe mọ́ mo gbọ́ lẹ́nu àwọn ọlọ́pàá nígbàtí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tó bá ti tọ́ọ̀ṣì tó ṣe pírí tó tún rí tó bá sì fẹ́ yọ̀rọ̀ àdójú ẹ̀kọ́ lẹ́ni fún èsì ló tọ́jú olójú ńlá olójú tínrín ọdẹ tí ń wò lókè ìjẹ́ kó mọ̀ wáṣú ọdẹ ó kàn wò kè yí jagunlabi ó ti rí ban tó bá lọ kò sà pàún sílé mọ́ pàún sókò tó bá pa ọ́tán òwò kún ọ orí rẹ̀ òwò rí mọ́lẹ̀ ọwọ́ ẹsẹ̀ rẹ̀ òwò gé lèkútúrúkú lòwò gbé wọ̀ gbòrò àwọn èèyàn nímọ̀ fẹ́rin èèyàn ní ọ́ ah dákun tánú ìwọ ló wá ń wáṣú torí náà bàbá yìí náà wá lọ ọgbẹ́ ìbúnú káàpù náà wá ń ṣọ́ dábínú lóru ẹnìyàn ò pa olè yẹn ò fi ilẹ̀ àmúnímọ̀ wà mọ́ bẹ́ẹ̀ ni Ubay ibn Ka'b fàídà wa bí dáàbàtìn ṣíbí ìlẹ̀gùlá ìlẹ̀mọ̀ ọ̀tálẹ̀ wọ́n ló bá tó òru lánàá ẹjọ́ náà nígbà tó lọ sọ́dẹ́ tó lọ ṣe gíní tó lọ lúgọ sí ṣọ ló bá rí ẹranko kan tó bọ̀ níbi tó sá dábínú sí yẹn ẹranko yẹn ṣíbí ìlẹ̀gùlá ìlẹ̀mọ̀ ọ̀tálẹ̀ nìyẹn yóò jẹ́ ṣíbí hìí gùlá mẹ́lì ẹran yẹn farajọ ọ̀dọ́ mọ̀rùkó ti yé ọ̀dọ́kùnrin tó ṣẹ̀ṣẹ̀ bàlágà tó ti bàlágà kìí ṣọmọ eke ẹni tó ti bàlágà ní ọ̀dọ́ ó yá kápẹ̀ níbi ọmọ ọdún mẹ́rìndínlógún tàbọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́kùnrin olórí ti ń bọ̀ lóru fàrọ́dà alé ìsàlá ẹ̀dá yẹn náà dáhùn fàkọ́ọ̀lù Ubay wá ní máa àǹtà ẹkẹ́ èsì tí Ubay sọ Ubay ò sọ pé máa àǹtà ó ní máa àǹtà torí pé kò rí léèrù kò sọ pé taniọ́ ó ní kíniọ́ kò sọ pé who are you ó ní what are you ó dàbí àyà kan táwọn Yẹhudi tí wọ́n rò páwọn ránàbì mú páwọn ó fi ṣe yẹ̀yẹ́ wípé lẹ́nu wọn wọ́n ní Ìsá ọmọ Mariam náà wọ̀ náà wọ́n ní kílẹ̀ ẹ̀yẹ́ wọ́n ti tèbó mẹ́nu Kùránì tó ń kàfà wọn tó sọ pé a ń tún wà máa sáàdù dúnà ní dúnà láàrin àtọ́kùjà annam ẹ̀yìn wà máa tààbùdú náà àti ìfẹ́ ń sìn mìíjú yàtọ̀ sọ́lọ̀ àtọ́bùjá náà ìṣẹ́pẹ̀ gini nínú yà náà àmàbí fi kọjá àwọn yẹ̀húdí wá ní ṣèbí náà sọ̀rọ̀ fi ìsá ó mọ̀ náà ọmọ náà ni nínú èdè kò rí bẹ́ẹ̀ torí pé máa ẹ̀yìn àti ń tẹ́ ìsọ ọmọ mẹ́ríàmọ̀ èé ṣe má ìyẹn ni àwọn òkúta tí è ṣe èèyàn ààkì àwọn igi èrè tí wọ́n gbẹ́ àtèé tí mọ̀mọ́ àtèé wọ́n gbẹ́ jáde ní òkúta àti ogbẹ́ àwọn sọ kìí ṣe ìsọ ọmọ mẹ́ríàmọ̀ tó ráyẹ̀ nínú tẹ́ńsọ tó ráyẹ̀ wọ́n burú gidi láti fi ṣe ẹgbẹ́ ṣe obìnrin kò ti kọ ìta àti ìdí wọ́n sì rárá ló jẹ́ pé kùránì ò ṣe é fọ́ kùránì ta gbogbo ayé láyà ni pé kò sírú òun tírú ẹ̀ bá wà ìmọ̀ wá tó láti ẹ̀ bá rò pé òun rí ààyẹ nínú kùránì ìwọ ló láàyẹ kìí ṣe kùránì tó bá ló àṣìṣe kan nínú kùránì ìwọ làṣìṣe ń bẹ lára rẹ̀ kìí ṣe nínú kùránì tó bá ló ọnụ ọ̀nà Kùrán ìwọ ló wà nínú ẹ̀rọ̀ kìí ṣe Kùrán nítorí náà ó ní máa ń tà tàníọ́ kò sọ bẹ́ẹ̀ kí ló sọ máa ń tà ni òun náà wá dá oní jìníyùn ó wá ń bèèrè lọ́wọ́ ẹ̀ ọ̀sàfùlà yìí ní jìníyùn am insiyùn àǹjẹ̀nú àbẹ́yàn torí pé bó ṣe rí ọ̀yàn kọ́ọ̀l ó ní jìnnìyàn ó náà wá dá lóní àjọ̀nú nìwọ̀n àjọ̀nú kọ́ọ̀l fanawil ni yàdá kò bá ìgbónú káàbù wá ní fún mi láwọ́ ẹ bó ṣe pèrè aláǹjẹ̀nú àyà rẹ̀ ti ẹ̀já fún mi láwọ́ ẹ fanawala u yàdá òru àjọ̀nú yẹn wá fún òbẹ́ ìgbónú káàbù fún lọ́wọ́ rẹ̀ fàídà yàdùhú yàdù kálìbìn ọwọ́ yẹ wá yọwọ́ ajá lórí ẹjọ́ àwọn àrìjẹ̀nú wọ́n ní agbára kan tọ́lọ̀ ń fún wọn nínú agbára méjì táwọn àfáà ní wọ́n ní alákọ̀ọ́kọ́ ni tàgọ́yùr wọ́n lè yí padà no wọ́n lè yí padà àǹjẹ̀nú tó orí tó dàbí ẹyẹ níbẹ̀ yẹn ó tún lè pàdé rẹ̀ yóò dàbí kìnnìún ó tún lè rí ó lè ga tí ó fi ó ń bẹ̀ yẹn bó bá tún pàdé ẹmọ orí yóò tún kúrú yíyíra padà pàkọ́lùp ò wọ́n yára ní sísáré tó bá wà níbi tí wọ́n ló ń họ kó dájú ìwọ ni Usain Bolt ó kàn tún bá wájú rẹ̀ tí ó mọ̀ rẹ́rìn ó tún ti dúró dì ọ̀bẹ̀ orí níta oníhùn ó wá sáwọlé òtílẹ̀kùn òun gangan bó ṣe ní kò wẹ̀ ìlú ìgbà lẹ́yìn rẹ̀ fẹ́ gbogbo wọn fẹ́ lọ àbíkẹ́ yóò dákú wọ́n yára pọ̀ ló fi jẹ́ wípé àwọn tí wọ́n máa yẹ nǹkan wò tẹ́ bá wọn bẹ́ẹ̀ ṣe ń dọ́dọ̀ wọn ni wọ́n mọ̀ sọ gbogbo tẹ́ ń ṣe tó ṣẹlẹ̀ sí lójú ọ̀nà ẹpẹ̀lẹ́ nígbà tí táyà yín jò sọ wàhálà tẹ́ ṣe kẹ tó rí táyà míì sí ẹ̀yà àṣà kan tó fò kọjá lórí yín wọ́n sọ ìgbà tó ń tọ̀ kan gbẹ́nu sókè gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ ṣàlàyé fún ọ̀nà méjì ni ọ̀nà àkọ́kọ́ ni pé inú yín ìyẹn ni àjẹ̀nú tó ń bá yín ó ní ṣùgbọ́n ọlọ́run ọba fún un ní kápá lórí tòun kìí pàun láṣẹ aburú gbogbo ẹni mẹ̀yáṣù andikiri rahman Gbogbo ẹni bá ṣẹ́rí kúò níbi ìrántí ọlọ́run arahman nùkọ́ yìí dìlà òṣèlú tọ́nà á darí àlìjẹ́ náà Qur'an á darí àjẹ̀nú á ṣẹ̀rí àjẹ̀nú àdìjẹ̀nú kan sọ́dọ̀ ẹ̀ yóò wá máa jẹ́ alábàárín rẹ̀ ní gbogbo ìgbà Kò síṣẹ́ tí àjẹ̀nú yóò máa wá ṣe ju pé yóò máa ṣẹ lórí kúrò lójú ọmọ ọlọ yóò mọ hánà rẹ̀ níbi dáadáa. Ìmọ̀ràn bú ni ó mọ̀ gbá àṣẹ burúkú ni ó máa pa ẹni yẹn wà máa rò wípé ó gangan ló wà lórí ìmọ̀nà mo gbọ́ nínú whatsapp ẹnìkan sẹ́jẹ̀ bí kí n gbọ́ àpá kan ń bá àwọn àpá kan sọ̀rọ̀ àpá ìwádìí tó bá ṣọ́ra rẹ̀ ó sàtíọ̀ tó ń bá mú ọkọ̀ bàbá rẹ̀ ní ìdí òyẹ́ wá dákọ̀ ó ní ọkọ̀ bàbá òní oníṣò tó ní ìdìdì bàbá bàbá ojúkùn ó ti yá ń kọ́ ojúkùn àbó ní ìdìdì bàbá ìyá náà olóhùn ó sàtẹ owó kò ní jẹ́ páláṣẹ dáadáa àṣẹ aburú ní ò wà múrùgùn máa pa wọ́n láṣẹ wà ìdíkún máa ṣàdéhùn fún wọn wà máa yà nínú owó ṣèyítán kò sí sí àdéhùn kankan máa bá wọn ṣàdéhùn kò sádéhùn kan tí ṣèyítán ó ṣe fún wọn àti àdéhùn ẹ̀tàn àgbàbẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run ní owó sì sàbíọ̀ ìkájọ máa tó bá dákẹ́ sàfíọ́ ó ṣẹlẹ̀ jẹ́ nìkan rí o èmi ò mọ̀ pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ẹniwé ẹnìkan àjọ ń sọ̀rọ̀ ó wá ní òun sì sọ fún àpá òun pé tí mò ń sọ ẹ̀ kí wọ́n san wájẹ̀ wà láìjọ́ tí mo débẹ̀ ní ìmọ̀ pé nǹkan tí ó fẹ́ ni náà bá gbé máa yọrọ fún òun pẹ̀lú abájọ́ ń sọ̀rọ̀ tí bá ti ju ayà bàbá yìí ṣàyí mo kàn á ju àwọn ẹgbẹ́gbà kò sí ẹ̀ nítumọ̀ kankan ní torí bó ṣe sọ yẹn mo ti ṣe àwọn ọ̀bẹ̀ ìkáàdì wọn ti la ìta mẹ́tì ìṣàrí máa kọ́ lakọ̀ mo ti sọ jẹ́jẹ́ yẹn pé àwọn ọ̀bẹ̀ ìkáàdì mẹ́tì la ìta mẹ́ mo sáàdì ọlọ́run ọba pẹ̀lú gbólóhùn rẹ̀ tó pé mi ṣàrí máa kọ́ lakọ̀ kúrò níbi aburú tó dá bàbá yẹn ọlọ́run ló dá aburú rẹ̀ ò lè kàn mí ọkọ̀ tó bẹ́ẹ̀ pè

bàtọ́rọ̀ ẹgbẹ́ stéjì gan fò dìde so nítorí náà kí ni mò ń ṣe lálàyé ṣàìtọ́n tẹ́ rí yẹn àwọn tó bá fi ń ṣẹ́ ikú òdìdì ìrántí ọlọ́run kí ni ó máa ṣe yóò máa pa wọ́n láti aburú bí kùrán ṣe sọ àwọn tó wá rò kójú ọ̀nà làwọn wà lórí jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ọmọ ìrántí ọlọ́run gbogbo ìgbà bá ṣe ń jókòó bá ń gbọ́rọ̀ ọlọ́run kò ní jẹ́ kéṣù kó lè borí wa kàlá bal Ọ̀nà aláàkùnrin ní máa ń kàrùn-ún. Ìtò borí ọkàn wọn, sọ́rọ̀ ọlọ́run ò fi wọ́n mọ́ ní tí wọ́n ṣe níṣẹ́. Àwọn kìí gbọ́rọ̀ ọlọ́run, ọ̀rọ̀ ṣàìtàn ni wọ́n máa gbọ́. Gbọ́lọ lé ké tí a tàwí kíra ògbò ní ọgbọ̀ wákàtí Ní ọkọ̀ gbàtẹ́ ń kọ́ wọ́n kùrì sí àṣírí ẹ̀ ni ọmọ wá ká ní ẹni kúlẹ̀ àṣírí rẹ̀ ni ọmọ wá ká ní ẹni ìbájá àṣírí ẹ̀ ni ọmọ wá ká kò sí kéwú tí ń kọ́ wọ́n nù kùránì yóò lè àṣírí rẹ̀ ní ẹkọ́ ọmọ ẹ̀kọ́ ló fẹ́ kí o ló kí o lé rárá àwọn òní ọ̀sẹ̀ fóun ò ní rí píà òun ò ní rí lẹ́kà lé òun ò ní rí gàrí píà tó ti lọ ọ̀gbìn tó lọ ìgbà tó sì délé òtọ́ ìgbé náà fi pé ìrìn tó sọ tí wọ́n sọ náà ní rìn ìwọ́lẹ̀ experience ẹ̀jù mi lọ lọ́gbẹ̀ ìwé lè ní iléèwé iléèwé iléèwé iléèwé iléèwé lè ní lọ ìwọ́lẹ̀ lọ́dẹ́ kí ó lè kí ó kí ó lè yọ̀jù mi ọlọ́run ṣàánú àlàyé tí mò ń ṣe nípa ọ̀rọ̀ àlèjànú yẹn ni tó fún ní ọwọ́ rẹ̀ tọ́wọ́ wá di ọwọ́ kíní ọwọ́ àjá tí àwọn ó tún lè dọ̀lá kó dọwọ́ ẹ̀ ṣí o yẹmọ́rò pé bóyá ajá yẹn lọ́wọ́ ẹ̀ ọmọ wà ọwọ́ yẹn lè di ọwọ́ ó lè ó lè ìṣe sí wọn nìyẹn wọ́n sì yára sọ̀rọ̀ kọ̀rí sọ ṣẹwárí alábàárìn ẹ àwọn ti yíyẹn tí ń bọ̀ yóò wá máa ń sọ fún alábàárìn babaláwo tẹ́ lọ bá pé àwọn tó ṣẹlẹ̀ sáwọn lójú ọ̀nà rí ìyẹn ni ó wà máa ń sọ fún babaláwo yẹn wọ́n wà máa ń sọ síta ẹwà rò kó rí tàbí tó bá láǹjẹ̀nú tí ń lò tó ti rí yẹn lọ́nà yóò ẹ̀ bá gbé jet yóò parí ṣáájú yín dọ́dọ̀ ẹ̀ yóò fi fún ní làbárè tó ṣẹlẹ̀ ṣáájú kẹ́yìn tó débẹ̀ Ẹgbọ́n tó sọ, kí tó wọlé yóò dárúkọ Sùmánù wọlé láti kààrẹ, yóò yóò àdákọ̀ àdúgbò rẹ̀ pẹ̀lẹ́ ẹkù hílà hílò yóò balẹ̀ kó ìgbàtọ̀ ah, ẹ̀dẹ́ ríṣítàyà ń jò wọn ò fẹ́ bí ni à ń wò ní àmọ́ ti rọ́ nígbàtẹ́ ti lè dé ó parí ẹkù ìlà ìlò ìlà ìlò ṣẹ́ bẹ̀rẹ̀ <laughs> wà láyé ó jẹ́ bẹ̀rẹ̀ torí pé bó ṣe rí wọn káfí yẹn lẹ̀ ká mọ̀ tẹ̀síwájú wà ṣáàrùhú ṣáàrù kálìbì irun ara rẹ̀ irun ajá ni kọ́ọ̀lá àádá kọlùkù jìnní olóòwà lọwọ lọ́wọ́ ẹ̀ka ùbá ìfúnnukà ní a ṣe báyìí ní ìṣẹ̀dá àwọn àlìjẹ̀nú kọ́ọ̀lá ó ní olóòwà sọ pé àádá pé ìṣẹ̀dá àtàwọn àjẹ̀lú lè lẹ́ẹ̀dá wọn ni kìí léyè ìṣe èèyàn àjẹ́mì àádá lórí kọ́dí alìmọ́tìlì jìnnà annama fi ìmọ̀rọ̀júlá aṣádàmínì annama fi ìmọ̀rọ̀júlá aṣádàmínì ó ní gbogbo àwọn àjẹ̀lú gan mọ̀ tí kò sẹ́n tó burú tó nínú gbogbo àjẹ̀lú kí ló ń ṣe yẹn sẹ́mọ̀ ó ń dẹ́rù bá ùbáyìí kí ùbáyìí lè méré àmọ́ àwọn sàábé

tó bá ti ń àwọn abẹ́gì kan bẹ tẹ́yìn bá kọjá ẹ̀kọ́ máa gbọ́ àwọn ohun kan orí ó wà tóbi bí àdàbí pórí èèyàn tóbi ju ara lọ tí ẹ̀ bá gbẹ́sẹ̀ ọmọdé gbẹ̀yìn eré tó bá gan ń lọ ní àwọn bàbá wá jẹ́ lóko ní yẹ́ òkítà bàbá sí ní ẹgbẹ́ tó dúró lọ́la lọ́rọ̀ kan ṣá ó dẹ́rù bá kàkàtẹ́rù ó fìbọ́ ní fàmọ́ já àbí ní tí ò bẹ́ẹ̀ kí ló gbé ọdẹ bí kí ló wá wá bí ẹni tó rò pé ó bẹ̀rù kọ́ọ̀lá balagọ́nà annakato hibbu sọ́dakọ̀ tó wá bẹ̀rẹ̀ ọgbọ́n ẹwà alágbárí agbọ́ ni o ó dé ti gbọ́ wa wípé o nífẹ̀ẹ́ ọ̀rẹ́ títa ẹgbọ́n torí pé nífẹ̀ẹ́ ọ̀rẹ́ títa ní tí wọ́n wá ó dìde ní ẹwà aṣọ ẹwà bára kò lẹ kí ló wá lè àgbọ́ pé ọlọ́ rẹ̀ ní ìlànà wá kó sí i bẹ́ẹ̀ bá ajọ́ lẹ́rẹ̀ ni wọ́n ní kó máa kó nǹkan rẹ̀ lẹ́yìn ẹwà bárí àgbọ́ balagọ́nà ó tẹ́ ti gbọ̀ wa àgbọ́ pé kí ni ànẹ́ká tó ìbò sọ́dàkọ̀ ó nífẹ̀ẹ́ sọ́rẹ̀ títà pọ̀ fàjínà nù sí ibòmí tọ̀ ààrùn ńlá fi ń wá tàbí wọ́n mú ní oúnjẹ ti ẹ̀ nígbà tó ti nífẹ̀ẹ́ ọ̀rẹ́ láti wọ́n mú bẹ̀ kọ́ọ́là ìgbẹ́yìn ní fàmẹ́yò jíná ní kún tó bá ń bẹ̀ kí ni tó lè làwá lọ́wọ́ yín ìgbẹ́yìn bèèrè lọ́wọ́ هذه الآية التي في سورة البقرة الله لا إله إلا هو الحي القيوم Àjẹ́lé wa ní tó rí áyà yìí tó wà ní sọ́ọ̀tì ìbákọ́rọ̀ ní tó Ma ń kọ́ làá sí àtàjú sí ha. Ẹni bá ká ké áyà yìí láàárọ̀. Ẹ́ yóò di ẹni tá aṣọ bí máa náà kún fi sọ̀rọ̀ àwókì yóò di ẹni tá aṣọ padà gbogbo kúrò lọ́wọ́ àwọn àlejàndó sílẹ̀ ó fi ṣú wà mọ́ ń kọ́lá ìnà yúsbí béèyàn bá sì ká ìnà yúsbí láàárọ̀ tó bá ká nírọ̀lẹ́ asàkùlà ìnà yúmúsí tí ó bá ká nírọ̀lẹ́ yóò bí ẹni ààbò níbi aburú ọwọ́ wa títí dòórọ̀ ma ń kọ́lá ìrìnà yúsbí ẹni tó bá sì ká nígbà sílẹ̀ mọ́ láàárọ̀ òjírọ̀ mínà àtàyùsì ó tún ti dẹni ààbò ta dáàbòbò ta ṣọ́ níbi aburú ọwọ́ àwọn títí dí ọ̀rẹ́ olóbíyẹ́gbénú àkárù yàwóníyà àlẹ́yàwóníyà àwọn ìrántí ọlọ́pàá ń ṣe fún ẹ̀lẹ́ kò sí tíra tó sọ tí ó fi kò rí sí yóò sí ákè láàárọ̀ ákè ní lọ tó bá ti ké láàárọ̀ àbójídé ké rọ̀lẹ́ àbójídé dalẹ́ kódà wa Muhammad yẹn kàtán abba Bátà Rọ̀súlà lẹ́sọ̀mọ́ bá yọ̀ sọ́lá. Ùbẹ́ ìbálọ ọba nàbí, Fàdákà Rọ̀dá Àdìkàlá. Ó wá sọ tó ṣe rẹ̀ láàrin wọn àtàrìjẹ̀ náà yẹn. Fàkọ́ọ̀lì, sọ́dákọ̀lẹ̀ kọ̀bí. Ànábì ní àlẹ̀kọ̀bí ìgbò. Ẹ̀gbìn ní ẹni yẹn. Ẹ́ onídọ̀fí yẹn lẹ́gbìn yẹn. Sọ́dákọ̀ ó sòdòdó. Ìyẹn pé iṣẹ́ ọwọ́ rẹ̀ iṣẹ́ ẹ̀gbìn. Gẹ́gọ́lọ̀ ti sọ ṣé àlẹ́bí sọ hadithi ní ìbẹ́ wájú hadithi Abu Huraira rẹ̀dí aláàtàlá àrìn tó ṣùgbọ́n tó wá lọ́nà míì tó ṣẹlẹ̀ sí Abu Huraira rẹ̀dí aláàtàlá àrìn Abu Huraira mo fẹ́ sọ̀rọ̀ kan ní tẹ́yàn bá ẹja mọ̀kálé lọ yóò jáde mẹ́ Abu Hurairah radiyallahu ta'ala ní kọlọ̀ bá ní yọ́nú sí òun náà nínú àdíṣì al-Imam Bukhari ó ní wa kalami Rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam bi hifzi zaka Ramadan yẹn tán pé jákàá àwọn kan ní jágà ṣùgbọ́n tó yẹ gangan ní zakatu fitri tàbí zakatu ramadan gbọ́rọ̀ pé zakata mọ́ ẹ̀yà ọdún ramadan yẹn níbi tí wọ́n ń kó ó sí ànábì wá ní kí àbú rẹ̀ ọ̀pọ̀ lọ ṣe kí ni kó lọ ṣọ́ ó fi hàn pé nígbà ayé ànábì náà wọ́n fàjá àlá ló bá bẹ̀rẹ̀ yá ọkú mínà tọ́án yá ọkú hásà yá ọkú kéyàn fún kàkà àmọ́ ní bíbí máa náà pé ó mú ó bẹ̀rẹ̀ sí mú nínú kíni nínú zakatul fitri tí wọ́n ní kò máa ṣọ́ fa àkọ́tù òun àbúrẹ́ra wá gbá mú bàbá búrẹ́ra mú wà kúlìtù dájúdájú ìmú ọdọ́dọ́ ànábì fàkọ́ọ́lá inú mọ̀ọ̀tà dákun mo ní sí mo wá mú ní ìdílé wá mú wà aláyà ìyá lò mo láwọn ará alé tó pọ̀ ọmọ mi pọ̀ wálì hajatun shadida mo sì ní bùkátà tó lágbára kọ́ọ́lá pàkọ̀ lílì tó òun wá jí fàkọ́lá nàbí sallallahu alaihi ànábì wá sọ fún aba yá àbá rẹ́rọ̀ ìrí àbú rẹ́rọ̀ máa fàálà sí orúkà ha. ẹni tó mú lánàá kí ló ṣe àbú rẹ́rà ní kúlítù yá Rasulullah ṣákáhá jàtán ṣàdídàtán fàrọ̀hìntù ó sọ wípé ó sọ pé bùkátà tó lágbára wà fún òun lè lórí fi lẹ́rẹ̀ fàkọ̀lì ìtùsàbí ìlàwó mọ́ wá tí kò lójú ọ̀nà kó máa lọ anábì ní yá àbá òrẹ́ ìrọ̀ ma anábì wá dá lóhùn a ma iná òsàyàwó ṣọ́rá ilé tó sọ yẹn tó lọ yẹn sàyàwó ó tún padà in tún bọ̀ parasọ́tù mo wá ń ṣọ́ fàjá àyá abúmínà tọ́ ló bá tún dé lóòtọ́ lálẹ́ ìjọ kejì ló bá tún múnú oúnjẹ yẹn fàkọ́sù òtún gbámú ó tún wá sọ láàrífà ánìyànká ilá rùsùlìlá òun mọ̀dọ́dọ́ ànábì ó ní dáàni dákùn fi mílẹ̀ fa inni mo tájú aláyà ìyálò wà mo bímọ tó pọ̀ àwọn ará alé pọ̀ ó ní bùkátà tó lágbára ní olóòpá tún fi ilẹ̀ títí tí òun tún lọ́dọ̀ ànábì ànábì tún béèrè bí ìtàná ó tún dáhùn bí ìtàná ànábì ní àmà ìnáwó kàdábàkà wàtàyàwó irọ́ ló pa fún ọ yóò tún ṣẹ́rí tún kẹta ń wà á dá ákìrù sàláàtì mara ilé ní nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó débí ìnáka tásùrùmù látàrùd o ń sá pọ̀ ní wámẹ́ súnmọ̀ tàrùd lẹ́yìn náà ó tún padà kọ́ọ́lá dáàni fi mílẹ̀ dákun u'allimuka kalimati yanfa'uka Allahu àwọn gbólóhùn kan kalimat àwọn gbólóhùn kan yàǹfà òká tí ó ṣe ọ́ láǹfààní tání ọlọ́run bí á pẹ̀lú àwọn gbólóhùn náà ọlọ́run ṣe ọ́ láǹfààní pẹ̀lú ẹ̀ kí ni gbólóhùn náà rí ìdá àwọn ìta ìlà fìrọ́ṣì tó bá ti fẹ́ bọ́ sórí ibùsùn rẹ tó fẹ́ sùn fákọ̀rọ̀ ayatal kùrùsí má ti sùn má ìfẹ̀gbẹ́lélẹ̀ ké áyá tó lè kòrò sí ìta ní sọ fún àjẹ̀nú yẹn Allahu la ilaha illa huwa al-hayyul qayyum hatta tahtima al-aya títí táyà yóò fi parí Allahu la ilaha illa huwa al-hayyul qayyum dé parí wa huwa al-aliyyul azim oníkòókà mo rò pé fàínàkà láyìyàzáàlà àlẹ́ bá fi lè ké kó tó fẹ̀gbẹ́lélẹ̀ sùn lálẹ́ kò ní gbò kò ní yẹ̀ kúrò lọ́dọ̀ rẹ hafizun olùṣọ́ kan mínà lọ́ì látọ̀dọ̀ ọlọ́run yóò máa ṣọ́ ọ ni wàlá yàkùrọ́bàká ìṣẹ̀ ìtọ́ọ̀nà hátà tùsbìhà èṣù kan ò ní súnmọ́ títí tí lè máa gbogbo fàkọlí ìtùsà bí ìlàkú ọ̀nà rẹ̀ tí mo dí tí mo fẹ́ mú tẹ́lẹ̀ mo bá sílẹ̀ ó bá lọ àtibá tí mo jí fàkọ́lá lè rọ̀súlọ́lọ́ àmẹ́bí bá tún béèrè ẹn tó mú lánàá kí ló ṣe kúlùtù ó ní mo sọ fún záàmà àná oyù àlímọ́ni kàlìmá tí yàǹfà òní lọ́ òbíhà ó ń rò wípé òun kọ́ mi láwọn gbólóhùn kan tọ́lọ̀ ó fi ṣe mí láǹfààní kọ́ọ̀lù ànábì wá ní àmà ìná òsọ́dà kọ́ka wàhúwà kàdó ṣó rí ẹni tó wà yẹn òdodo ló sọ fún ọ bó tẹ́ kó wà ní mọ́ntòkọ́ ti bù mọ́ntò ìjọ mẹ́ni tó ti ń bá sọ̀rọ̀ láti òru mẹ́ta sẹ́yìn láti òru kẹta sẹ́yìn dáálíkà ṣẹ̀tọ́n ìṣùgbò bá sọ̀rọ̀ ṣẹ̀tọ́n bá sọ̀rọ̀ yàní ṣẹ̀tọ́nù mínà ṣẹ̀yàdín láyàní ìbìlìs láyàní ìbìlìs ànáfà bá ṣẹ̀tọ́nù mínà ṣẹ̀yàdín لأن الرسول ذلك الشيطان ولم يكن ذلك الشيطان ìyẹn ni pé kìí ṣe pé gangan wọn ṣùgbọ́n èṣù kan nínú àwọn èṣù ṣàìtàn kan nínú àwọn ṣàyàtín ló ń bá sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó sọ fún ẹ̀ dojo ni tó ń torí náà ẹ̀kọ́ kó mẹ́ bá fẹ́ sùn lálẹ́ olùṣọ́ kan láti bó látọ̀dọ̀ ọlọ́run ẹlùṣọ́ tó wá látọ̀dọ̀ ọlọ́run bá ní ẹ màláíkà màláíkà sì ju àlìjẹ̀nú lọ wọ́n lágbára ju àlìjẹ̀nú lọ àlìjẹ̀nú lágbára ṣùgbọ́n màláíkà lágbára jù lọ ẹ̀rí pọ̀ sí Kùrán láti bí wà wípé wà máa yẹn ní ánìlì àwá inú wà wáhàyìn ìlú ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى

nígbà táyé bá fẹ́ tán àwọn ìràwọ̀ òkùnrin jábọ́ àwọn onífíìsìsì astronomy nù wọn àbí àwọn astronomy àtàwọn tí wọ́n ṣe atmospheric physics wọ́n ní kò sí ìràwọ̀ tí ìṣẹ̀bí ayé wọ́n ti ẹ̀sọ́ wọn pé òòrùn ní ẹ̀kọ́ tí wọ́n ní wọ́n ní òòrùn òkú ìràwọ̀ ní jẹ́ òòrùn nígbà tí ó gbóná èédú tó gbóná tó wá pọ́n kẹta wá da omi tàpá wọ́n ní ìràwọ̀ tó ti ṣe kí ni tó ti kú omi òòrùn gbò wá ní ìràwọ̀ òṣèré òòrùn sì jìnà sáyé amẹ́ni kìlómítà ní ọjọ́ gbáàsì èyí ò sí ní ìlú wọn ní ẹ̀rọ àbò òṣèlú lẹ́fẹ̀ẹ́ òòrùn ti distance between the sun and the eh? 96 million miles miles ní sáyé líntú ń jó wáyé tí ó sì wá fún látàrí ilé òjá lè kí àmà ẹlẹ́mìnlẹ̀ yóò jóná lẹ́ òní jóná ọlọ́run ti dá ọ níjà tó òní jóná ó kàn mọ́ làágún yọ̀bọ̀ ni omi yóò padà dádágún adágún ó padà mọ́ ga tẹlomi ojúgan tẹlomi eékún tẹlomi bàràdì ọlọ́run kó dìlà wá o mọ́jà wà ń bẹ̀rù gbọ́dọ̀ ẹgbẹ́ ànábì tún ti fún wa lọ́gbọ́n kan tá a lè dá táà fi ní sí nínú àwọn tí òòrùn yẹn ó pa abẹ nígbòjì àrṣì ọlọ́run alákọ̀ọ́kọ́ ni ìmọ̀ọ́mún àdìlò olórí tó ń ṣe déédéé tó bá ti jẹ́ lórí tó fẹ́ kó rò ó pa ọmọ ṣe déédé rọ́jù ló ń kọ́ lógbòhó mọ́hálákó bèlèmọ́sì ẹni tó ṣe pé ọkùnrin kan pé gbogbo ìgbà ọkàn rẹ̀ máa ń wà mọ́ṣáláṣí ànábì gbọ́ o kìí ṣe ẹni tó ṣe pé gbogbo ìgbà ní máa jókòó sí mọ́ṣáláṣí o ọkàn rẹ̀ ti ta so kọ́ sí mọ́ṣáláṣí ẹni pé gbogbo àsìkò yóò máa rántí yóò máa wá torípá lómi ilé gbádìí sí ní ẹnu stars ló ti gbọ́ pé nínú àwọn tí ó wà lábẹ́ arṣù làwọn tí èkó òde mọ́ṣáláṣí tí wọ́n jókòó kalẹ̀ àṣọ bẹ́rù ànábì gan máa jáde mọ́ṣáláṣí àbúrákìrì jáde mọ́rù àbúrẹ́ gan máa jáde ẹnu ọ̀nà ànábì ní ń jókòó sí ṣùgbọ́n mọ́ṣáláṣí ànábì ń jọ náà àti yàrá ilé ànábì dàbí ibi mọ́ṣáláṣí wa ilé tó àlẹ́gbẹ̀ẹ́ wa kò jìnà rárá ànábì tó tábù rẹ́rà bá wà ń bẹ̀ yí wo mọ́ṣáláṣí mo rò pé fíyé tó rẹ́ lómi ní ìsìn yóò lè òun fi tó ń jàbúrè láti lọ ìkankan jú mọ́sìkì lọ torí pọ́ wà náà àwọn asáàbù súfà tí wọ́n wá Islam nílùú Madina wọn ò tí wá nílé tí wọ́n mọ̀ gbé wọn ò sì sí ìdíṣẹ́ kan pàtó tí ní ń pè ní súfà tí wọ́n bá tún ti wá rí iṣẹ́ wọn ò ní gbébẹ̀ mọ́tíyàn kìrí bí tí wọ́n mọ́ gbé wó kú òmúbẹ̀ nínú wọn làbú rẹ́ra nígbà náà torí wípé àbú rẹ́ra ọmọ pàṣíà ni kìí ṣe lárúbáwá gàùsí ó wá láti bẹ̀ ó wá gba Islam ní Madina ìgbà tó wá dé Madina kò tí ì níṣẹ́ kò sì tí ìrílé tí ó mọ̀ gbé níbi ń gbé mọ́ṣáláṣí ó tún bá mí ń bẹ́ẹ̀ àwọn ìlà ń pè ní alù súpà kìí ṣe pé wọ́n wà mọ́ṣáláṣí gbére torẹ́lómi ní àwọn alù súpà tó di òní rè torí pé ń bẹ fásitì àwọn alù súpà kan ìwọ sínú alù súpà onílé tó ń gbé náà bílé rẹ̀ lẹ̀ oníyàwó tó ń gbé pẹ̀lú ẹ̀ mọ́tọ́ kò fìyàwó ẹ̀ lẹ̀ kó fẹ́ lọ dá alù súpà àṣìgbọ́ ẹ̀sìn ní aláìmọ̀gbọ̀n ní ó lè lọ́rin ó lè lọ lọ́jì sótẹ́ẹ̀lì ogun kọ́ ló lé ọdé torí èmi náà máa ń lo òkè ọya láti ìsàlẹ̀ ah, ogun kọ́ ló lè dé gbọ́ ń torí náà wọ́n sọ pé mo fẹ́ lọ di alùsùpà kí n dàbí àwọn àbúrè rà rárá jókòó tí ìyàwó ẹ jókòó tọmọ ẹ mójútó wọn àwọn àbúgbákìrì wọ́n níyàwó wọ́n bímọ wọ́n tọ́jú ìyàwó àtọmọ tí wọ́n bá lọ ṣiṣẹ́ wọ́n darí wálé fún ìyàwó lóúnjẹ fọ́mọ lóúnjẹ wọ́n a máa jókòó tì wù dáadáa àwọn alùsúpà táwọn sọ yẹ kí n tó fà táwọn ní gbé mẹ́sàájì nìyẹn wọ́n ń kú omi bẹ́ẹ̀ tí wọ́n bá ti rí nǹkan tí wọ́n máa jíṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n ti rí tí wọ́n máa gbé mo rò pé wá torí náà wà mẹ́jìmí ìta wọ́n náà ń pẹ̀lú àwọn ìràwọ̀ tí ń jábọ́ lóòjọ́ ọgbẹ̀jẹ̀ ọlọ́ni àwọn ìràwọ̀ ó jábọ́ ìràwọ̀ tá a sọ tó bá já lu ayé ńlá ayé fẹ́ kú kò parẹ́ nù nǹkan tó ti ẹ̀ṣẹ̀ lẹ̀ pọ̀ kí ọlọ́run sọ nípa àwọn olù ó jìrọ̀ gbogbo àwọn odò àti búdò atókún gbogbo ẹ̀ ó jápọ̀ yóò di kan. Ìpí lọ́bẹ̀ ìyẹn nìkan kọ́, ọlọ́run tó wá ní gbogbo odò yẹn wà ìdálì gbòhórù sún ẹ̀rọ yóò gbiná. Gbogbo odò yóò ṣe kí ni? Yóò gbiná. Omi ti jápọ̀ àbí? Gbogbo omi yẹn ó tún wá dìíná. أين المفر كلا لا وزن إلى ربك يومئذ المستقر níbo ni bùságbà wàhálà dé láyé ẹlẹ́fẹ́ náà lọ́gbọ́ omi omi a a àpẹẹrẹ rẹ̀ ní tsunami torí gbogbo omi tó wọ̀ àwọn tó kàn ló omi òkú ní na tó ṣẹlẹ̀ ọlọ́run kádàrà kó dé bí àmọ́ ẹni tó dé àwọn ló mọ̀. omi ó jà pọ̀ yóò tún padà ní kiri yóò tún gbin iná yóò gbin iná níbo ni wọ́n fẹ́ ayélujára mẹ́fà bùsádà la kò sí bùsádà ìlà

Ọlọ́run ní ìdàbálọ́gbọ́ ti tàrọ́ọ̀kì nígbà tí ẹ̀mí bá ti dé sáàkù bí sáàkọ̀. Wàkílà máa rán ọkọ̀. Ìgbàdẹ́ mi ti débẹ̀ yẹn bàbá yìí ti fẹ́ lọ. Wàkílà àwọn kan wá ní mẹ́ni tani ìbẹ̀rẹ̀ náà ń sọ pẹ̀lú rọ́ọ̀kọ̀ kí ni sáré pẹ̀lú. Sáré pọ̀pọ̀ pọ̀pọ̀

ìbéèrè tọ́lọ̀ bèèrè yẹn ìbéèrè fi ní ṣe yẹ̀yẹ́ fi wọ́n ṣe yẹ̀yẹ́ ta ní òpọ̀pọ̀ ní o nígbà táwọn ọlọ́pàá lẹ́nìkan tọ́ọ̀kì ni ó lágbára kò bá dé wọ́n bá mú wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ ní e ni ó alágbára báwo ni lágbára kárí ẹ̀ ó lágbára ẹ̀mọ́ lónìí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ so ìtìzá ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ nítorí náà ọlọ́run ọba nù súrọ́tù náà jímọ̀ ọlọ́run ọba ń sọ̀rọ̀ ibi tí mo kẹfẹ́ lò ní pé ànábì mẹ̀lẹ́kà jìbìrì ọlọ́run ló ń súnmọ́ nàbí ó súnmọ́ both length kí a ṣe ìtàn kó má wá fi kún ọ̀rọ̀ ọlọ́run kùránì tó fẹ́ kàfà nàbí ká ní màláíkà ò lágbára ju ṣẹ̀tọ́ lọ ní ṣẹ̀gbẹ́ yóò wọ tí ó súnmọ́ kò sáàyè fún láti wọlé mo rò nínú rẹ̀ o ni àyà tánàbí Suleiman tó ní àga bílíkì sùwà قال إفريت قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك قال إفريت من إفريت كان عن جنة تبرون يوم إنه عن جنة ó ó gbé àga bílíkìsù wá kọ́ńtà ìlà àyíká lóhun àmì máa kọ́ ní kó tó dìde níbi àyè ìdájọ́ tó ti dájọ́. wà ní alẹ́ yìí lágbàwí o kìí sọ̀rọ̀ eré láti Palestine Palestine tó wà yóò lọ Syria yóò lọ gbé wá kí wá lọ́lọ́ sọ. Ọ̀rọ̀ lẹ́bí àmìyàndámú nínú ìgbésàáàmì. Ẹn tó wá ní ìmọ̀ nípa tíra ọlọ́run kìtàbù mẹ́yẹn tíra ọlọ́run tàwẹ́ta tó mọ orúkọ ọlọ́run. Àná àti ìkàmí ìkọlẹ́lá àmìyàn òtàtà ilẹ̀ ìjọpọ̀ òfòkì. Kó o tó ṣẹ́jú, tó bá yajú, kó o tàbí tó bá pajúdé kó tó yájú owó gbága yẹn síwájú ẹ̀ Ọlọ́run nígbà tó rí àga náà tó dúó wájú ẹ̀ báyìí tí ó mì. Ọlá àádá mi mú fàbí rọ́bí. Àádá mi fàbí rọ́bí eléyìí nínú àjùlọ Ọlọ́run ni fóun. Àpọ́nlé Ọlọ́run ni fóun náà nìyẹn ó ti dá mi wò Aṣkúrò àmì aṣkúrò. Aṣkúrò ṣe máa dúpẹ́ àbí máa ti arábórí ní orí jẹ. Ṣé pé bó ṣe wá jẹ́ olè sọ pé àwa la tó bẹ́ẹ̀ lẹ́ni àgá ti dé. Àdánwò ní gbogbo tẹ́yẹ

wọ́n ní kò tó dìde ní ti yóò dé àwọn ilé ṣojú bá òdìdé lágbára wọn jù tó màláìkà jù àwọn ìjọba mo rò pé kí mò náà wà nígbà tó jẹ́ lágbára ńlá wọ́n kọ́ máa ń ṣe ọlọ́run lọ́dọ̀ tí wọn àbèrè tó jọ ń jà tí mò yẹ kọ́ nìyàn ó bá wé wọn mú náà sẹ́mà náà wé wọn my book of uh, ìwé ìwé ìtàn délé ìwé mo kà dáadáa gbà níbi ìṣẹ̀lẹ̀ púpọ̀ pẹ̀lú sí omi wọ́n sọ mẹ́ pé Lucifer ìyẹn táwọn ti ṣéṣù àtọ́lọ́ wọn jà sọ àwọn mọ̀lẹ́kà kan sọ pọ́ǹtì èṣù àwọn kan sọ pọ́ǹtì ọlọ́run ìgbà kan ṣàjọ jàṣá ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà tó sọ pọ́ǹtì ẹwà wọn náà tó wá lè wá sáyé pé ìwọ àtàwọn tẹ́jọ bá ọ̀rọ̀ ìjà ìráyé ní kẹlẹ́mọ̀ tí wọ́n á lè wọ́n wá sáyé àwọn tó wá ń ṣèjọba ayé ìṣàn sọ fún wa ẹgbọ́rọ̀ pé ó jà mẹ́jì ẹ̀ tí kò rá ní ẹ̀rẹ́ ìjà sí àṣì màkè mọ̀kọ́ ní sáàmà mọ̀kọ́ ní sáàmà ṣàìtọ́nù

lọ́lọ́ fi ní ìní aláàmù alágbára sáǹjẹ̀rú lẹ̀ rírí èyí tẹ́ yìí ògbò mú mọ́ àwọn ìgbà kan bẹ táwọn ìjẹ̀rú yẹn ò rí tó wọ́n fi máa dámọ̀ tí ó fi jù wọ́n lọ wà á lámà á dámọ̀ lè àtúmá á kúlà á fún máa àrọ́dọ̀ ọ̀hún alàìsàlá nígbà ó wá lọ fi mórúkọ gbò kan mọ́ àwọn nǹkan yóò wá kó síwájú àwọn màlẹ́kà fàbọ́lá ń bìbú ní ẹ dárúkọ àwọn nǹkan wọ̀nyí tó bá jẹ́ lódodo ní yí pẹ̀lú ọ̀rọ̀ fẹ́ sọ yẹn kọ́ọ̀lù súnmí ha mẹ́ta lá ìlímà lànà ìlàmà àlásà àmọ̀lẹ́ka wá dà pé kò sí màkànnà fún àbí tó bá fi mọ̀ wá iná ń sàlẹ̀ àlímùlẹ̀ àti oní nìkan ní olùmọ̀ ọ̀jọ̀gbọ́n kọ́lá ya ádámù wọ́n ní ìrẹ́ ádámù á bí fún bí àtìmọ́lì fún wọn ní ìrọ́sọ fún wọn àwọn orúkọ kẹta kó kalẹ̀ fàlọ́gbọ́n àmbá àkùnkùnkà alam akun lakun ní ala ọ̀gbẹ́gbà tàmàwájú wà á ṣebí mo ti sọ fún yín tẹ́lẹ̀ àti ìsì sọ fún yín bẹ́ẹ̀ ni mo nímọ̀ gbogbo tí mẹ́sánmà àtìlẹ̀ wà álámù máa tún bí dúná wà máa tó tàbí wò rí tẹ́ bí àti tẹ́ àwọn kan ti sáwọ inú omi lọ àbẹ́ẹ̀kún àbá sí àwọn ìjẹ̀lú tó sáwọ ní orí ìyẹ̀ ló jẹ́ ọ̀wà ní ìyá ó wá ní ìbìlísì yẹn wọ́n wá mú òun dání kò sọ́mọ̀ lọ wọn ò pa gbòrògbò díẹ̀ òun ló fàǹgbà tọ́lọ ní pàtàkì dú ilá ìbìlísà àwọn mọ̀lẹ́kà tó ń nìkan àbá ó kọ̀ wà sábàrọ̀ ó sì ṣègbéraga ó bẹ̀rù borí ó gbéra ní tí ó jẹ nítorí pé ìṣẹ̀dá ìdílé àlìjẹ̀nú ni ìṣẹ̀dá àwọn màlẹ́kà yàtọ̀ àwọn màlẹ́kà láyà súnà lọ àmọ́rọ̀ ọ̀hún wọ̀yà pàálù nà mẹ́rin òmàrú àwọn èyà pa ọlọ́run tó bá wọ́n lè gba wọ́n lè tẹ̀lé tọ́lọ̀ wọ́n sì lọ bá wò tẹ̀lé bí àwa yìí kó ná ikọ̀ kí dáadáa ojú ọ̀nà lọ́rọ̀ ṣá àmì bàbá bí inú lè lọ́lọ́ wà lámọ́lẹ̀ pé ìrìnjì àwọn àìjẹ̀ lónìí.

ẹjọ́ ọ̀gá mú wá agbára ló fẹ́ sà ẹjọ́ ọmọ gbogbo ẹ̀ sórí ìdí nìyẹn tó jẹ́ pé tí a bì tún nínú àwòrán ayò ìṣọ́ kan látọ̀dọ̀ ọlọ́pàá ti lè ṣọ́ ọ̀yàn ìgbà ìdìdì ò lè ṣe kankan fún yàn ẹgbẹ̀rún àwọn tí ò lè mú torí pé kí wọ́n tó tà wọ́n ti rí wọ́n àti tó tà àyàbọ̀rọ̀ nígbà tí ìbùrọ̀lẹ́ ìgbà ẹgbẹ́ tó bá wọn ṣáájú gbogbo wọn pátá ọ̀tọ̀ òun ni wọ́n kò sí tí wọ́n lè kò ṣe ilá ayà ṣáá ọ̀fíṣẹ́ ṣe àtúntò ẹgbọ́lọ̀ ń kàn gbèrò kankan fún òun ìyẹn já apá àrùnṣe sínú àwọn ẹ̀ka tà sí yàn gbogbo òyàn torí ìbùrọ̀lẹ́ sọ pé ó lè jẹ́ gbọ́dọ̀ òun ní nǹkan tó fẹ́ gbà lérò pẹ̀lú ẹ̀ ó lè ìgbàgbọ́ àpá yẹn ó lè fẹ́ dán ìgbàgbọ́ àwọn tí wọ́n tẹ̀lé wò ó sì lè fẹ́ dán àwọn alásàtí náà wò ó sì lè jẹ́ kó fẹ́ kí wọ́n wọ náà torí inú wọ́n gbàdúgbà àwọn ọ̀ṣọ́ sínú sínú ẹ̀jẹ̀ wọ́n ti wá máa tẹ̀síwájú nínú àṣà tí báwọn òkè kú sínú ẹ̀yìn wọ́n wá kú sínú ẹ̀kọ́ wúlò wọn náà tó bí é ìlàyàtà ọ̀sùn ṣe ìpà kó làkàyà kan wáta ọbí ìgbúra ṣe ìgbé àtòjẹ́ ọlọ́run ọba mi ó gbọ́ ó gbáàyè ó rọ kiri ká gbogbo nǹkan nímọ̀ tó gbọ́ ọmọ mọ̀ sí tó fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa ádájọ́ ní insha Allah ta'ala pẹ̀lú àwọn àǹfààní tá a jẹ́ máa rá lóko sí bàbá náà ẹ̀yà ṣé oṣiṣẹ́ tẹ̀lé ẹ̀gẹ́ ẹ̀ẹ́dá àmì pẹ̀lú ògbọ́lọ́ àmà tẹ̀síwájú ṣọ́ọ̀tù pàwọ́bà lọ́la àyà 1997 láti bẹ̀rẹ̀ ìṣàlọ́ ọlọ́pọ̀ ṣe níwọ̀n fún wa ọlọ́ṣọ́ àti lára tó ṣe fún wa ọlọ́mọ́jọ́ fún ọmọ àjẹ́gbẹ́ tó ṣe kú dáadáa ọlọ́pọ̀ ṣe lẹ́kọ̀ọ́ kan wa ìtàgbé tó bá mú kó wá lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ́jọ́ aláàdáì tí kò bá mú kó wá lọ́dọ̀ ara wa àti ṣẹ̀tàn ọlọ́ṣàbóṣìyàn fún wa àtàwọn àtẹ̀yìn ọgọ́jà wa ti ọjọ́ bá jẹ́ bá bá أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك